أيها المسلمون اجتنبوا هذه الفرصة الذهبية التي قد أنعم الله علينا بإبراهيم فاتقوا الله ما استطعتم فاتقوا الله ولو بشق تمرتين واتقوا الله في أنفسكم واتقوا الله في أعمالكم واتقوا الله وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان فاتقوا الله في هذا الشهر المبارك فاتقوا الله يا عباد الله إن الله يحب المتقين ومن نعم الله سبحانه وتعالى علينا يا عباد الله أن يتكرر على عبد من عباد الله مثل هذا الموقف الذي لا مثيل له في الإسلام ولقد كنا من المسلمين بهذا الخير ولقد كنا من المسلمين بإيمان بهذه الأركان الخلق التي علم جبريل رسول الله صلى الله عليه وسلم كما أخرج المسلم من حديث عمر بن اعلموا أن شهر رمضان نعمة من نعم الله يجب عليه الشكر ليؤديه ليوفق الله عباده إلى ما يحب ويرضاه وهو ركن من أركان الإسلام ولا يكون أحد لمن عبد حتى يؤمن من فرض قيام هذا الشرع اعلموا هو ركن عظيم ما ذكرت أركان الإسلام إلا ذكر معه وكيف عظم الله هذا الشهر فقال شهر رمضان الذي انزل فيه القران وبدون القران انتم تعلمون كل الناس في جاهليه وشر قال الله عز وجل في نبيه الكريم ووجدك ضالا وحدا انه لم يهديه الا بالقران وهذا القران العظيم انزله الله في شهر رمضان وقد قال بعض العلماء كما قال ابن الجوزي رحمه الله في زاد المعاد قال بعض العلماء في تفسير قوله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى قالوا أنزل الله القرآن أول ما أنزل في شهر رمضان وفرض الله صيام شهر في شهر رمضان بنزول القرآن في هذا الشهر وعلاقة القرآن مع الليل قديم وقديم جدا قال الله عز وجل إن ناشئة الليل هي أشد وطئا وأكبر قيلا اعلموا أن الليالي رمضان واجتنام ينبغي على العاقل والحارسين على الخيرات ما عند ما عند الله أن يجتنبوها قال صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذلك وقال عليه الصلاة والسلام من قام رمضان يعني قام ليالي رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه لقد أخرج الإمام البخاري ومسلم من حديث عبد الله بن عباس رضي الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم أجود الناس أجود ما يكون في شهر رمضان حين يلقاه جبريل قال وكان جبريل يدارسه القرآن في كل ليلة في شهر رمضان أدركم الله atọrọ ẹkún ìkẹ́ àtìgẹ fún ìṣẹ̀lá sallallahu alaihi wasallam àwọn aráalé ànábì àwọn sọhábà rẹ̀ adúpẹ́ fún Ọlọ́run tó ṣe wá ní ojúkòkòrò ní nǹkan tí ó ṣe wá lórí nínú àwọn òfin Ọlọ́run ní bẹ́ẹ̀ tó yẹ pé Ọlọ́run ní sọ pàtàkì tó wà níbẹ̀ kan yóò kàn fẹ́ máa wá náà ni Ọlọ́run ṣe ni pé àní sọ tó wà níbẹ̀ fún ẹ máa wá náà ni gẹ́gẹ́ bí ó ti ṣe fún wa níbi lílọ́pọ̀ padà. jẹ́mọ́ bí bá ṣe àánú ọlọ́run bọ́lọ́run bá ṣe ṣáàrù Ramadan ní nǹkan tó jẹ́ pé ẹ máa wá oṣù tó wá oṣù jẹ́ sí bẹ́ẹ̀ yóò bọ́ sáwọn àrùn báyìí àní bá oṣù Ramadan yóò sùn wà ká sọ pé àárín oṣù mẹ́fà ní kẹ́ máa wá Ramadan nígbà ń bẹ ní kánú àwọn oṣù yẹn ẹni tí ó rẹ̀ ni ó ẹni tí ò ní ṣe tó yẹ kó ṣe ń bẹ̀ ni ó wọ́n ní muharram ní káwájú wọ́n ní safar ní wọ́n ní rabiul awwal rabiul akhir jumada al-ula wal akhira àwọn wà bá wọn ní ibẹ̀ sáàmì oṣù kan bẹ́ẹ̀ yóò jẹ́ oṣù tọ́lọ́wọ́ ti yọrù àwọn tí ó lè ṣe àwọn díẹ̀ wàlákin ní rahmatullahi subhanahu wa ta'ala nínú àánú ẹ̀ oníkó tọ́ka pé oṣù báyìí bàbá bẹ̀rẹ̀ bàbá yìí parí قال الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة. ọlọ́run bá tó sọ ìbẹ̀rẹ̀ rẹ̀ àtúnfẹ́ rẹ̀ fún yín tí kọ́lọ̀ ní faman shahida minkumul shahra falyasum gbogbo ẹni tó bá rí oṣù tó ṣùgbọ́ balaye tí ó gbé rìnrìn àjò falyasum ó yà gbà wẹ́m man kana minkum maridan aw ala safar فعدة من أيام أخرى الله لا يدل هذا إلا على رحمة الله سبحانه وتعالى إن تقاسي عن الله وأن oṣù ramadan èyí tá a bẹ̀rẹ̀ yìí ó jẹ́ orígun kan nínú orígun islam orígun tó jẹ́ pé ẹ̀ bá ṣe wà bá rẹwà lójú torí pa jẹ́ mùsùlùmí àní jẹ́ mùsùlùmí tàbá nígbàgbọ́ oṣù kò síbi àti ànábì ń sọ̀rọ̀ nípa arkanul islam sallallahu alayhi wa sallam tí ò ní dákọ̀ oṣù níbẹ̀ náà oṣù tí ò ní sọ pé wàsíyàmù Ramadan agbáwọ̀ ní oṣù Ramadan kò síbi àti wọ́n máa sọ̀rọ̀ tó jẹ́ ara nǹkan ni pé islam tábàtún sọ pé islam a lè sọ pé alislam ṣàfù a lè sọ pé alislam àtọ̀rẹ̀ a lè sọ pé alislam asọ́lá torí ẹ̀lẹ́bí gbọ́ tí Umar bin Khattab radiyallahu anhu sọ pé la hazza fil islam liman taraka as-salat ìpín òní wa bẹ fún ìyàmọ́ bí ìyàmọ́ bá kẹ́hàn ونستطيع أن نقول لمقارنة بين الأركان la hazza fil islam liman taraka siyam ramadan ìṣẹ́kù kankan mọ́ fún yàn lórí ní ọlọ́pàá wẹ̀ ramadan rẹ̀ abẹ́ ọlọ́wọ́n bá bá ó fi wá ṣe kò ń gé oṣù yìí tó já ṣe kò ń gé orí mbẹ́ ọlọ́wọ́n bá sọ fún anábì muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́n ní innaka la tahdi man ahbabta walakinna allah yahdi man yasha kò sí bó ṣe lè wọ́ tó anábì táwọn èèyàn mọ̀nà òsì ẹni tó bá wù ọkọ ló náwó sí ìwọ mọ̀nà àwọn ọlọ́run wà láti wọ́n mọ́nà àwọn olùmọ́tò wípé alìhìdáyà tàtàfáwátú kàmá tàtàfáwátú kẹrà bó ti jẹ́ pé orí ó jura wọn lọ bẹ́ẹ̀ náà ni ìdáyà náà jura wọn. ìdáyà kan ní lọ́tọ̀ pa jẹ́ mùsùlùmí ìdáyà kan ní lọ́tọ̀ pa aláníyàn pa gbáwẹ̀ páàtó oríṣi olórí ṣe ń bẹ ìdáyà kan ní lọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ti kò fún wa. sọ̀kànà àwọn wọ́n sọ fún kanú àwọn tó fi ṣáájú Hassan al-Basri rahimahullah wọ́n ni kunna nanamu fil layl wala nastati'u qiyam a máa ń sọ lóru ayẹlẹ dìde láti kírun ó ní kọjá náà kò oní ìzàkánà wọlú lẹ́yìn tó wá ti di òru àkọ́kọ́ náà dààmú náà di kọ́lá yá yunadikum malaikatu minas sama ya ubad kumu wasallu apá ọ̀kọ́kọ́ òru àwọn kan ń sì pèpè ya ẹ̀yin ubad olùsílọ́hún wọn ò pọ̀ mọ́ nílé ayé wa ní ìsìn ìrọ́ pọ̀ ṣùgbọ́n ó wà kúrò láyé ànábì sọ̀rọ̀ máa rẹ̀ sọ̀rọ̀ ìjọsìn wọn ní nǹkan mìíràn wọn ń ṣe láyé wọn jíjọ sọ̀rọ̀ kódà wọn yìí lé débi pààrà jàtajà àfi díẹ̀ tó fún ọ̀rọ̀ jẹun wọn pọ̀ bẹ́ẹ̀ láyé ànábì sọ̀rọ̀ máa rẹ̀ sọ̀rọ̀ ọba wọn ni wà ìzàkánà wọ́n sọ̀tún lẹ́yìn tó bá di ìdajì òru náà dààmú náà dè alẹ́ alifa ìzúù ẹ̀yin olórí rẹ̀ pípẹ́ ìlú wọ́n ní yóò tún bá àwọn òbáàdì bẹ̀ àwọn kan lórí ìlú ìgbà yìí ọlọ́njà wà náà wọ́n tó bá yá nígbà tó bá parí náà dààmú náà nínú sàmá yá ayúwà àti tó o wọn ẹ̀rá wọn tí máa wá foríjì wàbíl àtàr fún ìpẹ̀tẹ̀rò àwọn tí máa wá foríjì dídájì lásìkò sáàyè abẹ́lọ́run kó jẹ́ káwà nù wọn Ibadallah ẹ̀rọ ọlọ́run oṣù oṣù àpọ́nlé ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé wa man yu'azzim sha'airallah ẹni tí ń bá ń pán àwọn tọ́lọ́run bá bá pọ́nlé bá ṣe wà lé nìyí bá ṣe ń pèsè ramadana lóṣù láì ọdọ̀ ẹlòmí ìkàkàrà níbi ọjọ́ àbùṣe wọlé lónà wọlé bí ṣàbá ń ṣe wọlé ìjọ ọlọ́run ní innahu min taqwal qulub kí o túmọ̀ pé òṣèlú yàtọ̀ taqwal qulub yóò ní bẹ̀rù ọlọ́run ọkàn ó dàbí wọ́n ṣe ń rí oṣù ní kó wọ́n ṣe ń jì lára èèyàn pé é kan قال الله عز وجل والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم ẹ̀rọ àwọn tí wọ́n ti mọ̀nà ìmọ̀nà wọn ní dúró yẹ tó ti lówó náà ni owó lè yàn fi wá olórí wọn sọ ìmọ̀nà náà ni yàn fi wá mọ̀nà tó bá ti mọ̀nà díẹ̀ ọlọ́run yóò máa pọ̀ sí yóò máa pọ̀ sí àfi tó bá dáràn ọlọ́run jẹ́ àgbọ̀n sí wa lọ dáràn. jama oṣù yìí ó wá ní àwọn ọ̀wọ̀ àtàwọn òbí o gbọ́dọ̀ fowárú ìbẹ̀rẹ̀ láwàáyé ìbẹ̀rẹ̀ táwàáyé ó ṣe plan ó ṣe sọ pé lágbára ọlọ́run kí n tó jáde ní oṣù ń ṣe báyìí àmì ọlọ́run bá ńlá gbogbo ń táà ń rò nípa ti dáadáa bá ṣe nà sí ọlọ́jọ́ ọwọ́ kan wọn àwọn táà ń rò gan pé lágbára ah, mi ò ka ọlọ́jàgbára wa ó ka ọ gbogbo líìsì àwọn ẹni rere líìsì àwọn olórí rere líìsì àwọn tí ó ṣe dáadáa ọlọ́jà wà náà الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله الطيبين وصحبه الأخيارين وعلى كل من صار على نهجه إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله كما نكرره في كل خطبة وهي ركن وهي جزء من أجزاء الخطبة كما قال بعض العلماء الوصية بتقوى الله أوصيكم ونفسي بتقوى الله اعلموا أن ذروة ذلك عند الأنبياء مع ذلك قال الله عز وجل للنبي الكريم يا أيها النبي اتق الله أولم يكن النبي متقيا فهو من أعلى درجات في التقوى ولكن التقوى تتفاوت مع ذلك ينادي رسوله الكريم بأن يزيد في تقواه صلى الله عليه وسلم فاتقوا الله وهذا شهر شهر التقوى قال الله عز وجل في سورة البقرة في حكمة فرض صيام رمضان قال الله عز وجل لعلكم تتقون أرجو رمضان أترى لكي كي فوشنا محمد صلى الله عليه وسلم nínú àwọn àánú ọlọ́run ní pé ń bẹ́nu òfin ẹ̀nù orí ilé wọn tàbí yẹn ṣe ṣùgbọ́n nínú ilé ìtẹ́bá wo bọ́lọ́run bá ṣe sọ̀rọ̀ tákùwà nínú tíra rẹ̀ ọ̀rọ̀ tákùwà lè gan ó lè débi pé èyí ó pọ̀ ẹ̀sìn ara rẹ̀ pé sọ́mà ní á olùbẹ̀rù ọlọ́run lágbájá ń rí ẹmọ́ kò wà lọ́dọ̀ ní ìbẹ̀rù ọlọ́run kódà kéèyàn mọ́ jẹun bóò ni wọ́n ti pe ànábì ṣe yá ayọ́ ànábì wọn pé ní yá muhammadu yá ayọ́ ànábì ìtàkìlá ẹ̀rọ ọlọ́run ní ẹ̀bá ní ìròyìn tó bá jinlẹ̀ bá wọ ẹkọ́ ní pé ọ̀rọ̀ ti parí àtúmọ̀ sọ ní tí ò bá sí ẹkún pààyàn láti ẹ̀wọ́n ní ilẹ̀ àwọn ń béèrè ojú dágbára ọmọ na amanu taqullah ìdọ́lọ̀ ń fẹ́ gangan الذين يا الذين آمنوا اتقوا الله حق تقاته ẹbẹ̀rù Ọlọ́run ní bíbí Ọlọ́run ti tó ọpọlọ wa gan lè gbé lọ́lọ́run ti tó tá máa ọpọlọ tí wa gan lè gbé ní olè ti tó fẹ́ sọ díẹ̀ nínú àwọn nǹkan tóun lè ṣe olùfìbẹ̀rẹ̀ sọ́ọ̀tù mọ́ تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم إليه كيف أنفسهم ọlọ́run kan sọ nínú àwọn kan tí mo lè ṣe torí pé arínú àwọn tó link láàrin sóra ẹ̀ tahrim àti kọlá pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìtọ́lọ̀ fẹ́ yọ bẹ̀rẹ̀. olúwọba dẹ́dà wa ń sọ fún wa nípa ìbẹ̀rù rẹ̀ subhanahu wa ìbẹ̀rù tí sọ fún wa yìí bá láṣẹ rẹ̀ fẹ́ ká ṣe wa tún ọlọ́run bá sọ pé a subhanahu wa ta'ala nínú suratul Baqara gbà tọ́lọ́run bá ń sọ fún wa nípa ìjà láàrin ọkọ àti ìyàwó subhanahu wa ta'ala ọlọ́run ní láàrin ọkọ àti ìyàwó tí wọ́n bá kọra tẹ́ ẹ̀ bá ti nǹkan kan tẹ́ fi fẹ́ tán ẹ̀lẹ́yìn náà rẹ̀ tó wáyé pé ah, ẹ̀kàn á sún bí wé wọlé náà lẹ́nu wá ògbà ilé ìfẹ́ mọ̀sùnmá mọ̀sùnmá ọ̀gbà máa lọ ìfẹ́ ọ̀ ọ̀daràn àmọ́ fanituma farọ́ tún tẹ́ bá ti fún ní ìsàyàkí ìdajì rẹ̀ lẹ́gbà onítùmá farọ́ tún ìdajì lẹ́gbà bá òfin ah, ní ẹ̀ báyìí

tó wá tún wàhálà tó bẹ̀rẹ̀ wọn náà kò sí pé wàhálà yóò pọ̀ ní wọn ní ìsinmi kódà wọn kò gbogbo ẹ̀ lọ ìdajì rẹ̀ tọ́lọ̀ ní ìfẹ́ gbàǹtẹ̀ ó bu ọmọ ọlọ́wọ́n ni wà ń yá fún akọ̀rọ̀bìrì takọ̀rọ̀ ẹni tó bá ṣe lé ìlú súnmọ́ bẹ̀rù jù kéde bẹ̀rù ọlọ́wọ́n abẹ́ sọ̀rọ̀ ìyá mọ̀rọ̀mọ́dọ́ tó sọ pé Ramadan nìkan ni wọ́n máa ń fi tún yàn ṣe tí wọ́n bá ti parí Ramadan tán ìyànjẹ́ láti ṣe mọ́ yóò wù lọ́dún mọ́ ẹni tó bá máa ní mọ́ wà láyé gbogbo tó ti bàjẹ́ lọ́kàn gbogbo iṣẹ́ tó ti bàjẹ́ gbogbo ara tó ti fọ́ gbogbo ó ti ẹ̀ tó àwa tá à ń sòwò àtúnjà àjẹ́ àmú àmọ́ tìǹyà lọ́dún tí ó dà pọ̀ gbogbo tó ti bàjẹ́ Ramadan ni wọ́n fi tàn ṣe àrínà àwọn pàtàkì lọ́pẹ́ wọ́n sì fi tì sí kan náà sáré ìdún ò bá tí wá rí ṣe níbẹ̀ ń pè èèyàn tó wá kọjá Ramadan kò tó yìn gangan sí pé yóò lọ́dún sílọ̀ tó bá wà láyé ṣẹwọ́ ò bàjẹ́ ó ṣẹlẹ̀ sí yàn ò bá tún yàn ṣe nù Ramadan kó tó dọdún mi ìbẹ̀lọ́ tó ní kọ̀ọ̀kan wá ṣe oṣù yìí lẹ́sà faqat tarku at

ọlọ́run dáàbà máa wò ní àwọn pé ah, inú àwọn irú àdìsí àdìsí máa wáyé ìlú ni ṣé ń rẹ̀ ìwà authentic bá mi àkọjáwó ṣe ìfọ́n mẹ́làmì yàdà kọ́wùlà zòòrò wàlà àmàlà bíi kọ́wùlà zòòrò ìfọ̀ wàlà àmàlà bíi ẹni tí ìbá fọ̀rọ̀ bú òfin lẹ̀lẹ̀ kò sí àtọ̀ àwọn ọ̀daràn ọmọ tí gan sọ pé èèyàn lè sọrí ibú bẹ́ẹ̀ bá tún ṣe ń lé yòó lọ́hàpọ̀rọ̀ kọ́lá rasulullah sallallahu alaihi wasallam idha kana shahru ramadan tẹ́sù ramadan bá ti dé futihat abwabul janna wọ́n sì ilẹ̀kùn aljanna kalẹ̀ wọ́n sì lọ́pọ̀ abwabun nar wọ́n sì ilẹ̀kùn náà wọ́n sì آه. كما قال الله عز وجل في سورة إبراهيم وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلصتكم وما كان لي عليكم من سلطان إلا أن آه. قال إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلصتكم ọlọ́run ti sàdéhùn fún yín orí ẹgbẹ́gbẹ́wẹ̀ ẹgbẹ́ rere o tẹ́bá lè jìnà sí sí ọ̀dà ẹgbẹ́ rere tẹ́bá ti sí rere wà wà á tukùn èmi ní òlé tó bẹ́ẹ̀ wà àkàlàfù tukùn èmi sàdéhùn yìí fi mú tẹ́ wọ́n má lé àlẹ́ ìkọ́ mi sọ̀tọ̀ ilà ń dà ó tukùn fásitì mi lò sí. nípa ìtì mo rí pé fẹ́ràn pé irọ́ ló ń pa gbogbo tó ń sọ irọ́ ni ọ̀rọ̀ kò lè ní pé ìfẹ́ nǹkan kan ń bẹ lọ́kàn rẹ bí òjò tọ́lọ́ ìbẹ̀ ló ti tàbọ̀ ẹ̀ kò sí jésù ìdìmọ̀ yẹn kó dà nù ọ́nù jàbí hàn kẹ́hùn. fàṣájà bí tùm ní kò sì dá mi lóhùn. fàlátàlùmú ni wàlúùmù àǹfùsàkù à wọ́n ti polówó ramadan tó bò wá láyé òrìrí kankan sí. má anabi mùsùlùmí kan kì í ṣe sáyé táwọn fúnra wá sí ẹ̀yẹ́mọ́lẹ́ ni ìyá ti dé wàmọ́ àǹtúrì mùsùlùmí inni kafartu bima ashraktumuni a ní nkọbẹ ẹ gbogbo tẹ ní mo máa ń ṣe fún yín bẹ̀rẹ̀ gbọ́ra bọ́sẹ̀ èmi kọ́ o tó ọlọ́run anábì ni wọ́n sùn fi dẹ́tì márùn láti ṣe ọ̀pẹ wọ́n sùn àwọn ọmọ èṣù kọ́ tó ìwọ ojú wa dá wà báyìí ó yá já wo tó tó sùn kàn. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انصرنا على أنفسنا اللهم انصرنا على أنفسنا اللهم انصرنا على أنفسنا اللهم خذ بنواصينا إليك أخذا لطيفا اللهم ردنا إلى سبيلك ردا جميلا اللهم ردنا إلى سبيلك ردا جميلا اللهم انصر الإسلام والمسلمين اللهم اغفر لنا ذنوبنا ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد اللهم بعثنا مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا قوموا إلى الصلاة الله